وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد محاسبة النفس المسلم يرى الدنيا مزرعة للآخرة وما يقدم فيها يلقاه غدا قال الله سبحانه وتعالى في محكم تنزيله ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال الله سبحانه وتعالى ووضع الكتاب فترى المجرمون مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرة ولا يظلم ربك أحدا المسلم يرى في عمله أنه هو مع الله سبحانه وتعالى ولذلك يرى أن عمله أولى وأحرى بالمحاسبة لأنه في عظم التجارة والربح فيها عظم الربح والخسارة فيها ليس بعدها معاودة وبهذه التجارة تحصيل السعادة الدائمة أو شقاوة العبدية قال الله سبحانه وتعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يجاهدون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة وفي الإنجيل وفي القرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون قال إمام الإمام ابن كثير أي حاسبوا أنفسكم قبل أن تحاسبوا وانظروا ما أدخرتم لأنفسكم من الأعمال الصالحة ليوم معادكم وعرضكم على ربكم يا عباد الله قد اعتنى السلف الصالح بمحاسبة النفس وحثوا لأمة عليها قال عمر بن الخطاب رضي الله عنه حاسبوا أنفسكم قبل أن تحاسبوا فإنه أوهن عليكم في الحساب غدا أن تحاسبوا أنفسكم اليوم قال أنس رضي الله عنه سمعت عمر رضي الله عنه ودخل لحاهد فسمعته يقول وبيني وبينه جدار عمر بن الخطاب أمير المؤمنين بقٍ والله لتتقن الله سبحانه وتعالى ابن قتال أو لو يعذبنك قال ذلك عمر بن الخطاب فالمحاسبة يا عباد الله أن ينظر إلى فيما افترض عليه من عمل القلب والبدن هل أداه أم لا ثم هل فيه أم لا ثم هل تبع فيه السنة أم لا فإذا رأى تركا أو تقصيرا استدركه واستغفر وتاب نسأل الله سبحانه وتعالى أن يغفر لنا وأن يرحمنا وأن يتوب علينا فإنه هو التواب الرحيم غفور رحيم الحمد لله والصلاة والسلام على أشرف المصريين محمد وعلى آله وصحبه أجمعين روى إمام الترمذي وحاكم في مستدرك عن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي عليه رغم أنف رجل دخل عليه رمضان فانسلخ قبل أن يغفر له رغم أنف رجل أدرك والديه عنده الكبر أحدهما أو كلاهما ولم يدخل wọ̀lẹ̀m yadkhulahu al-janna ọpẹ́ ni fún ọba adẹ́dà ọba tó ṣe wá mùsùlùmí nínú oríire ìjẹ́ mùsùlùmí náà láwà nù rẹ̀ nísìn ọba tó fi ìkẹ́ ìkẹwàá kó má sọ di ìbànújẹ́ mára wa lọ́wọ́ kó gbà á lẹ́sìn fún wa kó má dàlú wa láyànjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmù mùsùlùmí ìmáàrí ilé ayé ni bí ọgbà taboko tóun ó nǹkan sí tàbí ọjà tóun gbogbo ntọba se bá ṣe nu bó ṣe lè wù kó kéré ma yóò ṣe rẹ̀ kí pẹ̀lú rẹ̀ ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà bó ṣe lè wù kéré ma yóò gbà tó bá dáadáa tó bá Allah subhanahu wa ta'ala yóò kò pé fún ọba adẹ́dà ń kí wa ń lọ ilé yìí nínú tíra rẹ̀ alápọ̀nlé pé ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rí ìbá kiri bí ọmọ náà gún yóò gbà ládàá rẹ̀ níwájú ọlọ́run bá kí gba àwọn accountant máa ń pè ní final account debit wà ní apá credit wà lápá ọ̀tún àwa rẹ̀ èyí tó bá wá tẹ̀wọ̀n jù ó ní ọ̀jẹ̀ sábà oríire fẹ́dà tàbí sábà bí orí ibú kọ́lọ́wọ́n má ṣe àlò lórí ibú lọ ó ní gbogbo iṣẹ́ tí ẹ̀dá ṣe láyé àkọọ́lẹ̀ tí ń bẹ fún bí ń ṣe ń ṣe ní ó máa wà nínú àkọọ́lẹ̀ bó ṣe lè wù kó kéré tó bó ṣe lè wù kó pọ̀ tó tọ́ba wá dijọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama almujrimun àwọn tí wọ́n ṣe àbòsí sórí ara wọn láyé látara pé wọn ò ṣe dáadáa tí wọ́n bá pàdé nínú ìwé wọn yóò pa wọn láyà wọ́n wà máa ké gbàjarè pé máìlì hazel kitab irú tíra wò lélẹ̀ irú àkọọ́lẹ̀ wò lélẹ̀ la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha ah, bí nǹkan ṣe lè kó tóbi tó tàbí kó tiẹ̀ kéré tó abánú rẹ̀ kò tiẹ̀ a ah, lólúkálukú bá ń tẹ́ ń rí báyìí ní ọmọ arántí ìgbà tó ń sí àtàsìkò tó ń sí àbí tó ti sí. Allah ta'ala ni kí ẹ̀dá fi mọ̀ pé àti àbòsí kankan sùn látara ilé mùsùlùmí máa rí iṣẹ́ rẹ̀ ni gẹ́gẹ́ bí òwò ta ló da nǹkan pọ̀ Allah subhanahu wa ta'ala tó jẹ́ wípé látara kó jẹ́ òwò yìí yóò máa tọpinpin rẹ yóò máa ṣe ìṣirò fúnra ara rẹ torí wípé ẹni tó ná ọ̀nà kùnà na náà náà pa ó sàmọ̀ye tó ní tó ń fi ń ṣòwò ọmọ bóun tó ń ná tó bá dẹ̀ fẹ́ ṣèṣirò fún ara rẹ yóò mọ bóun ṣe ṣe lápárùtù kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ó jẹ́ àti pé ilé ayé tá a wá yìí o owó ní òwò tó jẹ́ pé tíyàn bá jìrì rẹ̀ ó ti kó sínú ìdẹ̀ra gbére tó bá lọ pàdánù kò ní bọ́m̀bẹ̀ yóò kó sínú ìyà gbére kọ́lọ̀wọ́ yà wáyà Allah subhanahu ní kí àkíyèsí wá sí ó ní òun ọba dẹ́dà òun ti rà lọ́wọ́ olùgbogbo olùgbàgbọ́ ẹ̀mí wọn àti gbogbo tó ń bá fún wọn lọ́rọ̀ owó ni ọmọ ni ipò ni agbára ni wọ́n máa fi ṣe ìgbìyànjú jagun sójú ọ̀nà òun tọ́ba lówó kò ní iná lójú ọ̀nà kankan ju tọ́ba adẹ́dà ń tọba lọ tọ́ba ní ọmọ yóò tọ́ba jẹ́ ni yóò ṣe é níṣe wípé ó mọ̀ wípé ó ń bọ̀ láàmá sí kí àwọn olórí wa nílọ̀ accountability kìí ṣe fáwọn tẹ́ ń ṣe ìjọba lé lórí accountability fọba adẹ́dàní <laughs> ọ̀kan nínú àwọn aṣáájú mùsùlùmí ó gbìyànjú gan gbàtán wọ́n ń pọ̀ kàkà kú wọ́n wá ń sọ dáadáa tó ṣe fún láti fi gbà níyànjú kó fi nípa ẹ̀ ọlọ́run bá kó lè bá kú lórí ìgbèrò dáadáa sọba adẹ́dà ṣùgbọ́n gbogbo bí ẹ ń sẹ́yìn tó yìí Abdullahi ọmọ Umar wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mbẹ́ kọ́sọ̀n kankan pé Abdullahi ọmọ Umar rẹ̀bí aláwọ̀ ní ọ̀kọ́sọ̀n kankan ń dẹ́rù bá o lórí ọ̀fẹ́ kábdùláì nínú Umar sọ̀rọ̀ ìgbà tí ó sọ̀rọ̀ kún ló sọ ó ní wọ́n yìn ọ̀pọ̀ òṣèlé òṣèlé òṣèlé kí lọ́ọ̀ ṣe ná ṣe bí ń fẹ́ tán gbé fún ọ ló ṣe eyín ká ń sọ torí n ti ń bẹ láàrin ìwà àtọba adẹ́dà bó ṣe ṣàkáǹtì rẹ̀ ń jọ gbé lọ pàtàkì ló fi jẹ́ pé mùsùlùmí máa ṣọ ilé yìí gbogbo ìgbà ni ọba adẹ́dà ti sọ wípé ẹ̀yin tẹ́ ọba gbọ́ ẹ òun kí ni ìtumọ̀ ọba ipa àṣẹ rẹ̀ mọ́ sí ò fẹ́ bó ṣe lè wù kó kéré tó ọba adẹ́dà mọ̀ kásẹ̀ tó má sọ ètò pọ̀ ní àfáà ńlá ni àfáà ní tafsir ní fi ń kì wá ń lọ wípé ọba adẹ́dà ń kì wá ń lọ lórí eléyìí ni wípé gbogbo ń tà ń bá ń ṣe o ká máa yẹra wa wò ṣáàmú wa bọ́lọ̀ngọ̀ ṣé ń tọ́lọ̀ngọ̀ bá pa wá láṣẹ là ń ṣe ṣáà ṣe bọ́lọ̀ngọ̀ bá ṣe fẹ́ ṣọjọ́ tó jíṣẹ́ lọ́sàá tó là ń ṣe ṣàwá ṣe torí ìtọ́lọ́wọ́n ọba nìkan òṣùwọ̀n ṣẹ́nì tọ́jẹ́ wípé ẹni tó bá ṣe eré yọ mọ̀ kó tó lọ ẹni tó bá ṣe é ní ṣiṣẹ́ tí ò da yọ mọ̀ kó tó lọ ẹni tó bá ṣe ṣó o ṣe torí ọlọ́run ọba ni àbí torí iṣẹ́ àárín mi tàbí iṣẹ́ agbọ́ mi ṣe ń tó ṣe ṣó jọ bó ṣe jẹ́ ń jẹ́ sọ́lá àlọ́sọ́lá ṣe sọ bó ṣe ṣe nítorí eléyìí àwọn ẹni rẹ tí kọjá lọ wọ́n á máa ṣe ìṣirò iṣẹ́ wọn wọ́n ń dẹ̀ máa ń gbà wá níyànjú pé ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn o ẹ má ṣàláyì máa yẹṣẹ́ ara yín wò kó tó di pé ọlọ́run yẹ yín wò ọmọ ọ̀gbìn ọ̀kọ̀tọ́ ọ̀dẹ́lá ànìhó ẹ máa ń sọ wípé ẹ ṣèṣirò fúnra yín kó tó di wípé ọlọ́run wá pè ń ṣèṣirò torí wípé tẹ́ ń bá ń ṣèṣirò fúnra yín láti bí i lọ yóò rọrùn fún yín èyí tẹ́ ẹ̀ bá ṣe dá ẹ tù bá èyí tẹ́ ẹ bá ṣe dá ẹ máa jẹ̀rán ipe kọ́lọ́hún ó lọ́wọ́ yín kọ́mọ́dálù yín láyà nítorí eléyìí Anas Malik radiyallahu anhu ó lóun rí Umaru níjọ́ kan ọmọkùnrin rí òun torí wípé ọgbà ń bẹ láàrin àwọn òun gbọ́ tí ń pariwo pé. Hey, olórí àwọn olùgbàgbọ́ òdodo bákìn ìsọ̀rọ̀ ni tá a máa sọ wípé orùpó kò sí bó ṣe jẹ́ ọmọ Khattab tọ́ sí ọba sí ní kó sí ó fìyà rẹ̀ jẹ́ ọ ní gbangba ajọ́ tó ń sí ọ wà ní kọ̀rọ̀ ń ṣèṣirò fúnra rẹ̀ òkùnkùn ò ní kí nínú má mánú ó fi jẹ́ pé ẹrùsìn ọlọ́run ọba gbogbo ń tà ń bá ń ṣe lẹ́sìn ká máa yẹra wa wò ó pàtàkì ní gbogbo ìgbà tó ṣe ọ̀ràn èèyàn lé wa lórí nínú iṣẹ́ tẹ̀mí ni tàbí tarapá kí ni òṣùwọ̀n tá a gbélé ni wípé ṣàṣe bó ṣe ká ṣe sọ́jọ́ tó jíṣẹ́ náà fúlára ọ̀sọ́là ṣàṣe torí tọ́lọ́hún ẹ̀rí ọkàn máa jẹ́ wa lórí ilé tẹ́rí ọkàn bá ń tí ń jẹ́ wa èyí tá a bá kù sí ń bẹ̀ a máa tọrọ kí ọba adẹ́dà foríjìn wa a wà á dira wa lámúre kó jẹ́ pé èyí tó kù nígbésí ayé wa a ṣe lọ́nà tọ̀tọ̀ kí ọba adẹ́dà má ṣàdáríjìn wa abala kejì kútùbà wa. wọ́n dá lórí hadith òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam tí imaamu tirmidhi gbà wá àti imaamu hakim bó ṣe wá nínú mustadrak òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam inú ẹgbà wá kan wọ́n ló ń gorí mímbàrí rẹ̀ ìpele mẹ́ta ní mímbàrí rẹ̀ ní wọ́n ń ṣe ámì ámì ámì lẹ́ẹ̀mẹ́ta gbàtí wọ́n wá ṣe tán wọ́n á bí ìrẹ̀lẹ́ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam kí ló fa ilé yìí ó ní Jibril ní ó ní ọlọ́run ní kóun máa ṣàdúrà yìí kí òun máa ṣe àmì kí ni hadith yìí lórí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní rọ́gìmá àǹfọ̀rọ̀jùrì kọ́lọ́hún ọba kó ti mú rẹ̀ bọ́sà kó fi mú olúwa rẹ̀ gbolẹ̀ kí ni túmọ̀ rẹ̀ lédè lárúbáwá kó yẹpẹrẹ rẹ̀ láyé kí ẹpẹrẹ tọ̀hún ó tó ṣe pẹ̀kí rẹ̀ kí pẹ̀lú rẹ̀ tálẹ̀ ní àkọ́kọ́ ó ní ẹni tí wọ́n dákọ̀ mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n sàtọ̀ láti fún mi àkọ́kọ́ nù ẹni tó gbọ́ wọ́n ṣẹ̀ṣọ̀ láti wọ́n pé ní dákọ̀ mi Muhammad sallallahu alaihi wa sallam kò ṣẹ̀ṣọ̀ láti fún mi inú ẹgbàá wa mi ó ní man zikirtu indahu faqatiya salata alayya faqad qatiya tariq al ẹni tí wọ́n bá dákọ̀ mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọ́gbọ́ tí wọ́n dákọ̀ mi ọ wá ní ìsì àsàlátù ṣiṣẹ́ fún mi ó ti ní ọ̀nà àlùjánnà ọlọ́mọdé àní ìsìn ọ̀nà èkejì ó ní ẹni tí Ramadan Ramadan wá tán kò rí nǹkan sínú rẹ̀ tí ọlọ́run ó fi dárí jìn tí ó fi tara Ramadan ọlọ́run ọ̀yẹ̀ pẹ̀rẹ̀ rẹ̀ láyé yọ̀yẹ̀ pẹ̀rẹ̀ níjọ́ gbẹ̀lẹ̀ kíá ibi àwa wílà dé bó wọn ṣe fẹ́ ká ṣe Ramadan tọ́lọ́ wọn fi gbà lọ́wọ́ wa ò ní wípé ìwọ Ramadan ká fún kí ni wọ rẹ̀ ìkónúró ìkó ọkàn ró ìkóṣẹ́ ọwọ́ wa ró ìkónúró níbi ìsọkúsọ ìkó ọkàn ró níbi ìròkúrò ìkó ara ró níbi ìṣekúṣe òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni tí ààwẹ̀ rẹ̀ ọkọ dísọkúsọ fún tàbí wàkúwà ọlọ́run ní nǹkan kan fa ààwẹ̀ rẹ̀ sí kí wá ṣe ìrìn nìkan ìdìde lóòrùn ọ̀nìmọ̀ nìkan ọmọ Ramadan ìmánan wa ihtisaban ẹni tó ń dìde lóru Ramadan tí ń kí tàràwí lẹ́yìn máa tàbí tó ń kí nlé tó ń sàn kí ìrun lóru Ramadan pẹ̀lú àníyàn pé ọlọ́run ọba ló ní ká ṣe é òun wá nírètí látọ̀dọ̀ ọlọ́run ọba yìí pé kọ́sàn òun lẹ́sàn rẹ̀ níjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama àìgbà àwẹ̀ torí ipa ní ọ́sà eh, torí ipa ní diabetes torí ipa ní wéètì torí pé a ní kánsà gbogbo oríṣiríṣi tí wọ́n máa mú wá ní mọ̀láfí yẹn kìí ṣe torí tá a fi gbà wẹ̀ torí gbogbo àwọn nǹkan yìí kí ni wọ́n àìsàn kí lọ lọ́ba adẹ́ra sọ ó ní wa man kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayamin ukhar kìí ṣe torí gbogbo eléyìí ni wọ́n fi ní ká gbà wẹ̀ ọlọ́run ọba lè fi ṣe sábàbí rẹ̀ o ṣùgbọ́n tí wọ́n fi ní ká gbà wẹ̀ gangan kí nǹkan kan mọ̀ sí nínú báàyà wa yàtọ̀ síbẹ̀rù rẹ̀ torí tẹ́lẹ̀ bá jẹ́ kọ́ndíṣàn wa kùránù ó fi wúlò ní gbèsè ayé wa tí èyí ọ̀bá ti sí ní gbèsè ayé ẹ̀dá kùránì ò ní wúlò láwọn sàábé òjíṣẹ́ náà sọ́lá àlọ́sí náà máa ń sọ pé ìmánù lòjíṣẹ́ ńlá kọ́kọ́ kọ́kọ́ wa kó tó kọ́ wa ní alkùránì ìgbà tó wá kọ́ wa ní kùránì imani wa fọ̀zẹ́dìnà kùránù ìmánà kùránù wa sàlékún imani fún wa ṣùgbọ́n àwọn kan ń bọ̀ lẹ́yìn o gẹ́gẹ́ bí Ibn Abbas sọ ọjọ́lá ánù ó ní wọ́n kọ́kọ́ ka kùránù ká tó ṣe imani wọ́n ka láti fatia benas kò ní wúlò kankan fún wa a Ramadan ọba ọ parí ìkẹ́ rẹ̀ lé wa lórí látara pé kí ni Ramadan wa gbẹdẹmukẹ́ ni lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n wà ní Saudiya ohun tó mú ń bẹ̀rù obìnrin tó bojú yóò ṣàdédé yí ní kọ́ọ̀bù rẹ̀ pé kí wọ́n bá bomi sóhun lórí kó wọn mọ̀ ibi tí oòrùn mú ń bẹ̀ àwa títí títí títí táàbì sínú àti ẹ̀ ní màpá ń gbà wọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ní as-sawmu fi shita al-ghanimatu barida àwẹ̀ nínú òtútù ó ní ìfàtútù ni ọlọ́run fi ṣèfà fún wa ká má jẹ́ kó jẹ́rìí burúkú lé wa lórí níjọ́ alkiyama pẹ̀lú kí ni kíkà Qur'an rẹpẹtẹ èyí tó pọ̀ jù nínú zikir àwọn sàábí òjíṣẹ́ náà sallallahu alaihi nínú Ramadan àtàwọn salaf Qur'an kíkà ni kí làwọn fi substitute ẹ̀ Facebook whatsapp àti hangout àti oríṣiríṣi tílé ó fi sú báyìí ọ̀gọ̀rọ̀ èèyàn ní rí nǹkan kan ṣe látara yí pé ẹ̀mí ti wá dí pàtàkì wọ́n wà mọ́ kán ìmámù lójú níbi tàrà wípé kó ṣe pápá pàjáre kó já wá bí lọ kí ni wọ́n ń lọ ṣe wọ́n lọ wo bọ́ọ̀lù subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk kọ́lọ́wọ́n bá dárí jìn wá Allah subhanahu wa ta'ala ìkẹ́ ló fi ṣe Ramadan ṣe fún wa ká má jẹ́ ó di o. Hadithi ẹ̀kẹta ó ní kí ẹ̀pẹ̀rẹ̀ tí àwọn méjèèjì tí wọ́n dàgbà sí lọ́wọ́ ọ̀kan lù wọn tàbáwọn méjèèjì kò wá ríṣẹ́ ẹ̀rí kankan tí ó ṣe tí ó fi jẹ́ pé ọlọ́run ó fi yẹn ṣe sábàbí tí ó fi mú àlùjànnà látara wọn eléyìí ni ṣókí nínú àkíyèsí tá a ní ká pè wá sí nínú khutba wa kí ọba adéda Allah subhanahu wa ta'ala kó dára padà sídìí ẹ̀sìn rẹ̀ ní dídá padà tí yóò sì sábàbí oríire fún wa láyé àti gbangba ọjọ́ gbẹ̀ngàn kìíyàn kó mọ̀ bí àti kù.